أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفهم ولمبا أترى كيف أساجوا أقاوى نجوى محمد صلى الله عليه وسلم كنوا وما باوا صحابة علي أتقوا أنت في دادات ليلة أبدا وبالك ولا àwọn òbí tó bí wa àna ọlọ́run kọ́lọ́run kó tí kọ́ mọ̀ wá pẹ̀lú wọn àwọn olùkọ́ wa ọlọ́run bá wa san wọ́n ní ẹ̀san olóore bákan náà lábẹ́ lọ́run fún gbogbo àwọn tí wọ́n ń jẹ́ olùdarí àlámọ̀rí ọ̀rọ̀ wa nípa tẹ̀sán àti tayé ìtọ́sọ́nà ọlọ́run kọ́lọ́run kó tí kọ́ mọ̀ wá pẹ̀lú wọn gbogbo bí tí ọlọ́run ti fi ó wa náà di nǹkan kọ̀ọ̀kan mọ́ pẹ̀ fámílì wa ọlọ́run àbíọ́ mọ́sàmá tọ́wà náà sọ náà o máa kọ́ wa náà máa ṣe ìrámọ́tí ya rahman rahman pẹ̀lú ọ̀dá ọlọ́run ọba àlékẹ́ ọlá a ó tún máa tẹ̀síwájú nínú tẹ̀síru suratu Ali Imran eléyìí tí a ní lánìyàn lánàá yìí pé a ó fi orí súra náà a ó fi orí ògúnlẹ̀ lánàá ṣùgbọ́n nínú ètò ọlọ́run ọlọ́run ọ̀kadàrà wípé a lè parí súrà náà lánàá àǹbẹ̀ ọlọ́run bá àlékè ọlá kọ́lọ̀ kó fún wa ní ìkún lọ́wọ́ táǹbẹ̀ lọ́run kọ́lọ̀ kó lè jẹ́ kálísì kẹ́ni o kálísì ẹnu rẹ̀ gúnlẹ̀ tẹ̀síwájú ti dúró lánàá ti ṣe àyà ẹlẹ́ẹ̀kọkàndínní pé igba ó kan. níbi tí ọlọ́wọ́ bá Allah tó ti ń jẹ́ kámà yìí pé ó sì ń bẹ o nínú àwọn alòlù kìtáàbì náà àwọn tó nígbàgbọ́ àwọn tó nígbàgbọ́ sí òun ọlọ́wọ́ ọba. wàmà ń sílẹ̀ ẹlẹ́gùn wàmà ń sílẹ̀ ẹlẹ́gùn kọ̀ọ̀bìnrin àlékè ọlá oúnjẹ kó yẹ wá wípé wà iná mi ní àlélè títà kọ́wà náà àwọn àlélè títà pápá jùlọ àwọn yẹ̀wúdí àti àwọn pẹ́ẹ́pẹ́ àlélè títà àti ni àwọn àtàwọn àwọn náà ní ọlọ́wọ́ bá àlékè ọlá máa ń dájú ọ̀rọ̀ náà kọ kó tẹ̀lé pé ọ̀rọ̀ náà máa ń gbé àwọn púpọ̀ nígbà tó ṣe bá tìkíní àti kejì wọn kò sí àwọn tí wọn ò ní àwọn ìwà tí wọ́n hù eléyìí tó lágbára léyìí tó ṣe wípé ọlọ́run bá lè kẹ́ ọlá ó jẹ́ ká mọ eléyìí lọ́pọ̀lọpọ̀ ló fà á ló fi jẹ́ sí wípé a máa sọ̀rọ̀ wọn nínú ìta ti kà sẹ́yìn pé ní àwọn ìwà tó wà lọ́wọ́ wọn bí kí wọ́n máa pa ntọ́jẹ́ òdòdó mọ́ wọn ó rí òdodo wọn apá mẹ ọlọ́run sọ ń tọ́pọ̀ nípa eléyìí nínú Suratul Baqara ó ti sọ nínú Suratul Ali Imran náà eléyìí ta kà sẹ́yìn kódà bákan náà àwọn ànábì ọlọ́run ta ara sí wọn wọ́n pè wọ́n nírọ́ wọ́n pa nínú wọn pẹ̀lú níbi tí wọ́n àwọn tó burú dé ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ tí wọ́n ṣe burú tó ọ̀hún náà a rí nínú wọn náà tó sì jẹ́ ẹni tó gbọ́ lọ́wọ́ ọba eléyìí fi hàn wá ẹgbẹ́ bí n ta sọ lánàá nínú tẹ̀síìrì wa pé bẹ́ẹ̀ yẹn ti wù kórí kọjá láburú tó ẹ wá wo ibi tọ́lọ́run ti sọ̀rọ̀ yẹn níbi tí wọ́n tò sí nínú parí súrà yìí ọlọ́run ti ń sọ àwọn àìdá wọn bọ̀ gbàtọ́ wá fẹ́ parí súrà náà ọlọ́run wà rárá sọ níwọ̀nba nínú wọn náà pa lè rí ẹ̀rí àbá wọn fi ní nínú ìkòkò dúdú lẹ́kọ̀ọ́ fún ti jáde. a máa rí nínú àwọn ẹni tó jẹ́ níbi ọlọ́wọ́ á ti wo funfun olùbẹ̀rù nínú wọn a máa rí nínú àwọn tó yẹ pé àdàlúrú ni wọn ọlọ́run ọba láti wo funfun wọn a máa rí nínú àwọn tó ayé la mọ̀ wọ́n mọ̀ nígbà sì ṣe lábàárí olùbẹ̀rù kan tí ó jáde náà àwọn ayé kan bíi náà bá fi ọmọ rẹ̀ kán hàn lórí social media tọ́jà ka kéwú tí ń sọ kéwú lẹ́nu tó àwa ọ̀ma délédélé àmọ́ sáré pé ń jáde lẹ́nu rẹ̀ yìí ọjọ́ ọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ó sì ń ka kéwú ọ̀hún tó sì dùn dáadáa lẹ́nu ẹ̀ tọ́ ọlọ́run lọ́wọ́ àmọ́ kọ̀ọ̀kọ̀ ṣùgbọ́n gbangba táwa rí yẹn èèyàn ò lè ti pé irú àwọn irú àwọn tá à ń sọ yìí èyàn ò ní ẹ̀fẹ́tì bẹ́ẹ̀ sírú àwọn yìí sì lè tọ́mọ sí yìí ìjọba yìí nígbà tó bá wá rí bẹ́ẹ̀ láyé lẹ́ni àmọ́ wá yani lẹ́nu àfa tó yẹ pé oúnjẹ kéwú ní jẹ àpọ́nlé kéwú ní rí àwọn ọmọ rẹ̀ kankan ẹ̀ wá ní ikọ́ kéwú báwọn náà lọ̀pọ̀lọpọ̀ náà rí wọn lẹ́ni yẹ́n mo wá yani lẹ́nu pé àá ẹ̀sìn ló máa fà láwọn yìí ìsìlá àbá bàbá wọn nínú ìlú yìí ẹ wàá ní lápẹẹrẹ kéwù kankan lára àwọn tani o lára àwọn ọmọ àwọn ẹni tá à ń sọ yìí bàbá ti kéwù oúnjẹ kéwù bàbá ń jẹ àpọ́nlé kéwù bàbá ń rí ọlọ́ọ̀bà àlekè ọlá máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ní dábẹ́ mú jáde níbi eléyìí ni wípé ká mẹ́jọ yà wá lẹ́nu bọ́lọ̀ ń bá ń sọ̀rọ̀ nípa wípé àṣẹ́ǹtì ń bẹ́ẹ̀ náà àwọn yẹ̀wúdí náà láwọn tó nígbàgbọ́ ẹnbẹ̀ nínú àwọn nàṣọ́ra náà láwọn tó nígbàgbọ́ ìyẹn ò wá jẹ kó tàn wá jẹ káwa sọ yìí pé hundred percent sọ pọ́kàn náà ni wá kálà àwọn ti gbà yẹn nìyẹn gbogbo lójú àwọn táà sọ yìí lójú ayé gba ọ̀pọ̀lọpọ̀ àwọn kátà sọ yìí gbàtí Kùránì ń sọ̀kalẹ̀ lọ́wọ́ ni Ọlọ́run tọ́ka sáwọn wọ̀nyẹn tó mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni ìpè àwọn nígbàgbọ́ ń bẹ̀ lóòótọ́ kò lè sẹ́nìkan láyé lónìí tó gbọ́dọ̀ máa púfù pé ẹ̀sìn yẹ̀wúdí àbí ni ẹ̀sìn àjú lòun ṣe má lénìí àbí kó sọ yí pé ọmọlẹ́yà nẹ́bì Mùsá lòun òun èé sì sọ ọmọlẹ́yà nẹ́bì ọ̀hàn tẹ̀nọ́ ànẹ́bì Mùsá ti kí ni ó ti lọ. níta àwọn yẹn náà tí fi ń júwe gbàgbọ́ wọn náà ni tí wọ́n ní gbàgbọ́ náà ànẹ́bì náà ni. lànàbí náà fi sọ́nà àdìsí rẹ̀ táwọn ama fúnra gbọ̀sán ànàbí ní sẹ́ yẹ̀wúdí ló ṣe ni nàṣọ́rà ló ṣe ni tọ́rọ̀ wọn ànàbí ti gbọ́ rẹ̀ tɔ wa nígbàgbọ́ ti làmọ́lẹ̀ náà àdìsí yẹn nìyẹn. táwọn ẹbá wa lọ làmọ́lẹ̀ bẹ́ẹ̀ tó ṣe ká gbogbo anabi ti kò sóun láwàá sọ pé ẹni tí ń sọ pé òun ò nígbàgbọ́ náà nẹ́bì ṣùgbọ́n onígbàgbọ́ nu tíra àwọn tí wọ́n sọ kalẹ̀ ọ̀hún ayò ìmáàní fi irú gbàgbọ́ wo níbẹ̀ lára rẹ̀ ẹni tó mú tíra àwọn náà nígbàgbọ́ sí ṣùgbọ́n onígbàgbọ́ sí tíra fún wa nígbàgbọ́ dómìnú náà bìbáàdì wàtàkìrú náà bìbáàdì nìyẹn èyí wòye ṣe gbàgbọ́ ìgbàgbọ́ tó dúró òun lọ́wọ́ bá a lè kọ́ láǹsọ́ pẹ̀lú àwọn yìí á sì rí i pé kọ́dà ń bẹ́ẹ̀ nú àwọn tá à ń sọ yìí kọ́lọ́wọ́n tó gbà nẹ́bí dìde ló jíṣẹ́ tá nẹ́bí tí kọ́kọ́ rí àwọn àmì kọ̀ọ̀kan lọ́lọ́run ti tọ́ka láwọn bí ìwà arákọ́tò fún novel ìgbà tá nẹ́bí kọ́kọ́ rí àwọn kankan tó jọ lójú tí àwa Khadija tó má nẹ́bí lọ síbẹ̀ ìyá yẹn pa ẹni yìí ẹni tí kìí ṣe pé wo sẹ́ torí pé mi tí wọ́n máa ń wo sẹ́ wọ́n máa ń fi yín wọn sẹ́rí ìgbà ebi yàwó rẹ̀ náà mú lọ bí tó ti lọ wo sẹ́ rárá o kò wo sẹ́ o ẹ ní mímọ̀ ni ẹ tó mú lọ́dọ̀ rẹ̀ ẹ lè pa sàlàyé fúnra wa lánàá àwọn tó jẹ́ olùmọ̀ nínú wọn tó nímọ̀ nípa tàwọ́rọ̀ lèyàn bí máa ń wo bí tó bá mú bí wo sòro bá dé èyàn máa fi téèyàn gbà lọ ni o ọba àpọ̀lọ̀ babaláwo lọ gbà lọ gbọ̀dọ̀ wọn lọ bá ti nàkọ́ gbàdọ̀ àwọn àfáà tí wọ́n fi kí wọn lọ́wọ́ kí lọ́wọ́ sàlàyé láti lè sàlàyé àdámàrí rẹ̀ fún kọ́ lọ́bẹ̀ yẹn ló ti pé rẹ o torí pé wà ń bọ́ rákàtí fún náà gbàlítà ń sọ yìí tọ́lọ́ fi ń júwe wọn yìí pé wọ́n nígbàgbọ́ òun náà ni pé wọ́n tẹ̀lé sí bẹ́ẹ̀ nu ìwé ọwọ́ wọn ni o ìyẹn ló ti wá mọ̀ ikọ̀ ọlọ́run ti ròyìn ànẹ́bì yẹn kalẹ̀ nínú àwọn béèrè tó béèrè nínú àwọn nǹkan tó rí lára ẹ̀ àwọn àmì kan lára ànẹ́bì sallallahu alaihi wasallam lẹ́ni tó bá yẹ kó bá ti kà àwọn ìwé yẹn sẹ́yìn yóò ti rámì yẹn lára ànẹ́bì sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni wàrà kọ́tù fún náà ó bá lè rí ntọ́ka òwe ni kìí ṣe májíìkì kìí rárá ló bá lè pa àwọn olùmọ̀ náà tíyẹn bá wá dúró tọ́lọ́wọ́n ọba dáadáa tó lo kankan látara pé èèyàn lo ń téèyàn ké tọ́lọ̀ máa bí sí ni la máa pè ní máa fún yẹn pé kó bá ti àyà tó bá ń tọ́ka yóò wá bí àwọn kankan sí ọ làwọn fojú wo sàkún bí nǹkan ti ń lọ bọ́bá tó wá sọ̀rọ̀ sàkún yẹn ọlọ́run ò ní kó ṣe déédéé torí pé wọn náà ń sọ pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọba eléyìí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí ìdí eléyìí bí wàhákàtò bún novel bí abdullahi bún salam tóun gbàdàgbà salam abdullahi bún salam wọn mú òun náà wá láti wá kanta nẹ́bí ni níjọ́ tí wọ́n mú wá wọ́n ń sọ níjọ́ náà pé wà alimuna wà ibnu alimina wà kabiru kubara wọ́n sì yẹn láwọn ẹ̀yìn tó lágbára ṣùgbọ́n gbà tí abá abdullahi bin salam tó déwájú ànábì tó béèrè àwọn béèrè lọ́wọ́ ànábì torí wípé á ah, ẹni tó wọn kà nínú wíwọ àwọn lélẹ́yìí o ànábì tí wọ́n sọ lélẹ́yìí o òun gan lélẹ́yìí kódà wọ́n ní nínú béèrè tí wọ́n béèrè níjọ́ náà lọ́wọ́ ẹni pé abdullahi bin salam wọ́n ti kà á ìwọ́wọ́ wọn. pé oúnjẹ wo náà àwọn oúnjẹ tí ọmọ àdìjẹ́ náà jẹ oúnjẹ wo náà àwọn oúnjẹ tí ọmọ àdìjẹ́ náà jẹ níjọ́ pé dàrí kìí àmọ́ tá a bá wà àdìjẹ́ náà ọlọ́run kọ́ kàmí àti ẹ̀kọ́ àdìjẹ́ náà wọ́n béèrè lọ́wọ́ àbáwọ̀ Abdullahi bin béèrè anabi ìjọ náà anabi ti gbà kí ló ń jẹ náà ẹyin ẹyin ẹja. ẹ̀dọ̀ ẹja ṣùgbọ́n kẹsẹ̀ ìtayé òun wọ́n rò pé tayé tó ọ̀nà tó àwọn pétayé òun náà tó ń lọ dáadáa ó dùn ṣùgbọ́n mo tó rò pé tayé òun torí pé ànábì àdìsí ànábì yẹn ká sọ fún wa pé n tí ń bẹ láàlì jẹ́ náà máa la àyínúra àti wàlá ẹgbẹ́nusẹ́mi àti wàlá kátọ́r bèbáàlè bàṣẹ́rẹ̀ kọ́t ẹ̀rí n tí ń bẹ láàlì jẹ́ náà nítọ́lọ́ ń tọ́jú kalẹ̀ fún wa ní dẹ̀ra ojú kan ò láyé o etí kan ò sì gbọ́ bó ṣe dáa tó rí ọkàn kan ò sí lé fojú wò pé báyìí ní ọ̀dà mọ́ <laughs> sallallahu alaihi wasallam torí ìdílé tí wọ́n wá sọ wípé wọ́n ní ẹ̀dọ̀ ẹja ní kọ́mọ́tò wá fojú wò pé a ah, ṣe ti sá wá ní àbí ti kóté <laughs> àbí ti súnmọ́ pèsèrú àwọn eléyìí wọn àwọn tó àwọn tó gbogbo eléyìí tó ń rí láyé wọn atẹ́ fèkì ni oríjìnà rẹ̀ bẹ̀lá àlìjẹ́nà hmm? torí ìdí eléyìí afáwa abdullahi bin salam pàtó wá béèrè àwọn béèrè lọ́wọ́ anẹ́bí tá anẹ́bí gba gbogbo ẹ̀ bóun ti sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah ọba bẹ̀rẹ̀ ọba yókì rẹ̀ padà ẹ̀jẹ̀ ti fún lókì lára lẹ́ẹ̀kan wà á ní mu náà a èèyàn ńlá ni onímọ̀ ni sẹ́ńtò ọba tó yókọ̀ rẹ̀ padà gbẹ̀ ẹ̀fẹ́ dà ń jáde ká ní wà jáhìlì gbàdá aláìmọ̀ kẹ̀kẹ́ ni olódò níbẹ̀ ṣe ń wo ni ààrẹ ilẹ̀ pẹ̀lú onímọ̀ lẹ́ẹ̀kan nígbà tó ti sọ ń tọ́ tako tiwọn gbogbo àwọn kan tá a bá ń kà ìwọ àbá náà tó ṣe pé báwọn kan bá ń pọ́n ọ lé lónìí máa ń dòkó sí àpọ́nlé wọn o pé àwọn kan pọ́n ọ lé máa ń dòkó sí àpọ́nlé wọn o torí kó ṣeé ṣe pé pé bóyá wà á sí rẹ tó ń ṣe ó sì ń dùn mọ́ wọn lọ́wọ́lọ́wọ́ ni o njọtọ ọba kéwú kan nǹkan míì tó ń ṣe wá sí tí tọ́ ọ kànú síra lọ tọ́ba taba ó lè di kó mú ọ lọ́ta o kó lọ́rọ̀ òun lòmí ti wá sí o èyí wọn ti ṣẹlẹ̀ ṣáájú lọ́dọ̀ àwọn kan náà ìwọ náà jẹ́ ìwọ̀n yí tiẹ̀ padà yìí pé àṣẹ nìyí wọ́n máa bá tiẹ̀ lọ máa ṣe tiẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe bá Abdullahi bin Salam ìjọ náà Abdullahi bin Salam àwọn máa ń palẹ̀ èèyàn pàtàkì láàrin wọn tẹ́lẹ̀ tí wọ́n máa gbé gẹ̀gẹ̀ nígbà tó di kó ní aṣáájú aláìláì ilẹ̀ láwọ̀ báyìí ó di gẹ́nẹ́ ó di ẹni yẹpẹrẹ ó di ẹni yẹ̀yẹ́ tí wọ́n náà tó olóhùn mú súnà lọ́wọ́ tó ń bẹ pẹ̀lú àti súnà níjọ́ tí wọ́n bá ti dúró tó ṣe é dé lórí súnà rẹ tó sì ń ṣàlàyé pé níta nàbì wíre o òun sì lọ́yọ̀ pàtàkì kámú lọ́wọ́ o táwọn ò sì fẹ́ súnà ó lè pàtàkì lójú wọn o ọ yẹ̀yẹ́ pọ̀ lójú wọn wọn níkà ọkún torí ìdí eléyìí anabi fi wa ń sọ fún wa ọlọ́wọ́ bá àdékọ́lá fi sọ fún anabi wípé ó ń bẹ nínú wọn náà nínú wọn náà ara wọn náà ni Salmanu Farisi nínú wọn ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé gbogbo wọn ń bẹnu àwọn tó padà gba Islam àti ẹni tó tiẹ̀ jẹ́ sí wípé wọ́n fi iṣẹ́ ránṣẹ́ tóun ni ànábì gangan kọ́kọ́ lọ́dọ́dọ́ rẹ̀ òun náà ni ọba Nàìjásí asọ̀rọ̀ tiẹ̀ náà lánàá wípé ọba Nàìjásí òun ni ànábì sallallahu alaihi wasallam ó ń sọ fún àwọn sọ̀hábà ẹ̀rí nínú àdìsí tó fẹsẹ̀ ẹni sọ ìwà àdìsọ Muslim wọ́n ní ananajaasi lamma mata na awu nabi sallallahu alayhi wa sallam ìgbà tó bá najaasi kú ìró okú rẹ̀ kan anabi anabi náà wá túfọ̀ rẹ̀ ìlà asahabi ifa àwọn sọ̀hábà sallallahu alayhi wa sallam faqal ní inna akha lakum bil abasha qad ọmọ ìyá yín ní Ethiopia ó ti jáde láyé o fasọ́lù àlè ọyẹ kírun sí la ọ̀nà fakọ́rọ̀ já ilà sọ̀hárà ànábì kọ́ àwọn ẹ̀rọ sínú pápá fasọ́fà ọ̀n um, ànábì tò wọ́n ní sáfù sáfù wasọ́lù àlè ànábì sì kírun sí la àtàwọn sọ̀ abàrẹ̀ abẹ́rẹ́ nǹkan ànábì sì kẹ́ni ànábì kírun sí la ọba ilẹ̀ Ethiopia yìí àti ká àdíjì níbí yìí àti ká àdìsí rẹ̀ níbi ìrí dáadáa kò sí tó fà á ju wípé àfáwà jáfàr tó lìjà àwọn tí wọ́n lọ síbẹ̀ ńjọ́ náà lọ́hùn nígbà tí wọ́n débẹ̀ àbútùbí ànìkó tẹ́ẹ̀tì gbà síláàmù gbà náà wọ́n tún débẹ̀ wọ́n tún fẹ́ lọ lé <laughs> wọ́n tún fẹ́ lọ lé rí ọba yẹn pé kóun ló tún lé wọn kó jáde mẹ́ lọ́ba yìí wọ́n béèrè pé kí ni tí wọ́n ti ẹ̀sẹ̀ ìtọ́lọ̀ nsọ sọ wọ́n bẹ̀rẹ̀ la sàlàyé à wọ́n wá ka súrátù Mariam wọ́n wá ka súrátù Mariam fún ọba yìí à eléyìí náà ń nù eléyìí kò sí eléyìí tó sọ yìí kò sí tó burú bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ nù àwọn náà lélẹ́yìí àwọn nígbàgbọ́ ti ti eléyìí di o di kíni di onígbàgbọ́ náà nìyẹn tó fi di pé ńjọ́tọ́ jáde la. ọ akọmọdé tí àwọn mùsùlùmí ó sì nígbàgbọ́ nínú tí ń bẹ nínú yọwọ́ wọn níjọ́ náà lọ́hùn torí ìdí eléyìí tọ́lá ọba àlekọ́lá fi ń sọ fún wa yìí pé ó ń bẹ nínú wọn mí ni a lè ní kíta bẹ̀rẹ̀ àmọ́ yóò mí yóò la ó ń bẹ nínú wọn tó nígbàgbọ́ sí ọlọ́wọ́n ọba àti wà máa ń zílá ilé ìfún àti ń ta sọ kalẹ̀ fẹ́yìn mùsùlùmí. wà máa ń zílá ilé ìfún àti ń ta sọ̀kalẹ̀ fáwọn náà bí Tawrat wal Injil ètò wa fa tí wọ́n fi jólùgbàgbọ́ náà ni pé wọ́n á bẹ̀rù ọlọ́run bá wọ́n jẹ́ ni tí ń páyà ọlọ́run tí ń bẹ̀rù ọlọ́run gbogbo tí wọ́n ó bá ṣe wọ́n á máa ṣe pẹ̀lú bẹ̀rù ọlọ́run bá ní wọ́n á máa ṣe títí torí tọ́lọ́run bá ní kìí ṣe torí pé báyà ń fẹ́ gbà ń kẹ́kẹ́ tẹ bá rẹ́ lónìí tó bá support Islam kìí ṣe torí pọ́fẹ́ náà sílámù yẹn o kìí ṣe kíni kìí ṣe torí pọ́fẹ́ náà sílámù yẹn ó ń ṣe torí wípé kíni torí wípé nǹkan yẹn ó sì ń fẹ́fọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni o àbó sì ń retí àǹfààní kan tóun fẹ́ rí bẹ́ẹ̀ ni o tí ó bá tẹ̀lé àǹfààní yẹn má kò ní sí má o ṣùgbọ́n àwọn tá a sọ yìí kọ́ọ̀ṣì ẹ̀yìn náà lè là torí pé wọ́n bẹ̀rẹ̀ ọlọ́wọ́ balẹ̀ jẹ́ wọ́n máa ṣe tí wọ́n ń ṣe. Aha. لا يسترون àwọn tá a wá wí àwọn wá fi owó ayé jẹ́ ń pẹ́ eléyìí tó ṣe wípé òun ló kó bá wọn kan àwọn ti fi owó ayé wọ́n ti fi wọ́n ti ta àlìkìyàmọ̀ sí wọn wọ́n ti tà á fáyé ẹ̀rí wọ́n lè kéne wọ́n ti ta àlìkìyàmọ̀ wọn wọ́n ti tà á fáyé lẹ́yìn tó yẹ kọ́ lọ́wọ́ bá lè sọ ó sọ eléyìí fún wa láwọn àyè tó pọ̀ nínú alukur'an níbi tó lọ́wọ́ bá lè sọ láti ń kìlọ̀ báwa mùsùlùmí pé wàá mìínú bí máa anzal tó mùsọ́dì kan lè máa máa kún wàlá tẹkùnú awàlá káfírin bí wàlá tẹsẹrù bí ayé àti ìsámanà kọ̀lí la wa iya ya fatakun aya bọ tó wà ló wà ní sọ́tù bọ́kọ́lá ọlọ́wọ́ bá lè tọ́lá ń sọ wípé wà á mìínú ẹ̀yin mùsùlùmí òdodo wà á mìínú bí máa ń zọ́jú mùsọ́dì bá lè máa gún mùsọ́dì bá lè máa gún wà látàkùnú àwọn àlàkà قليلا فإياي فاتقون ọlọ́run bá lè kí ọlá ń sọ eléyìí fáwa mùsùlùmí kìí sàwa ló dájú ọ̀rọ̀ yẹn kọ nípìnlẹ̀ asílù ọ̀rọ̀ yẹn kìtọ́ọ̀bù mùwájà òyìn ilà alìlù kìtàb ayé aliyahud abani israel tábà wáyà tọkọ wá lókè kí ló wí oníyàbá ní israel. sì rántí ìdẹ̀ra èmi ọlọ́run tí mo fẹ́lẹ̀ yín lórí. ẹ̀yin náà pàdéhùn mi àdéhùn tá a jọ ní láàrin ara pọ́lọ̀ ńlọ́yẹ̀ kẹ́ máa sìn. tèmi ń pàdéhùn tèmi fún yín mò ń ṣe ìjẹ́ ìmú fún yín mò ń fún yín lálàáfíà. Èmi ọlọ́wọ́ bá yìí ni ẹ bẹ̀rù, èmi ọlọ́wọ́ bá yìí ni ẹ páyà. Wà á mìíràn bí máa èmi ọlọ́wọ́ ọba lọ́yẹ̀kẹ́ gbàgbọ́ ẹni gbàgbọ́ sí nǹkan tẹ́mi ọlọ́wọ́ ọba àlékè ọlá sọ̀kalẹ̀ tí ń ṣe alukur'an alukur'an ta wá sọ̀kalẹ̀ yìí kò sí ti ń sọ ìtì ń nù wí ọwọ́ yín òun náà lòun náà tún wá fìdí ẹ̀ múlẹ̀ dodo ní ta sọ̀kalẹ̀ nù ọwọ́ yín. wàlàdà ń sẹ̀yìn ló tún yẹ kó jẹ́ ní àkọ́kọ́ tí ó tún sá ìmoore tí ó tún sá ìgbàgbọ́ síwèé yìí kí ló sọ̀rọ̀ fi sọ bẹ́ẹ̀ torí pé àwọn gèsè yìí nì kò síwèé kẹ̀kẹ́ táwọn ń fọ́lò ẹ̀yin ìwé kan ti ṣáájú sí yín lọ́wọ́ Tàórátù ń bẹ lọ́wọ́ yín Ìnjílì ń bẹ pẹ̀lú yín èsè tó wájú pé ìlẹ́tùn wa sàlá ìmoore síbẹ̀ ti kàwọn kọ̀yẹ́ kó tún jẹ́ sí wípé èyí ó tún mọ̀ wá fẹ́ẹ̀lì mà ìmàkà ti wà pẹ̀lú ìyàn lákọ̀ọ́kọ́ ó yẹ kí ìmà tó wà pẹ̀lú ìyàn kó sí ìyàn láǹfààní ni ṣùgbọ́n kẹfẹ́ rí rè kò sí màkà kan fún ọ̀rẹ́dì lọ́lọ́run tó ń sọ pé àà ó tún ayẹ kó jẹ́yìn ọ̀yẹ kó tún jẹ́yìn. wàlá dàtàrú bí àyà tí. wàlá dàtàrú ayé la tẹ̀sítẹ́pìtìlú bí aya tilẹ̀ tí anzaltuha sámànà ń kọ̀ líla ẹ má jọ jẹ́ sí wípé owó ayé tí ò tó nǹkan òun lẹ́bi pààrọ̀ ọ̀rọ̀ ọlọ́run ní olùgbà ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu yín àmì bàbá àtàn ti fi owó gba ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu ẹ̀ ọ̀tọ̀ ni tí ń sọ lánàá ṣùgbọ́n gbà tó owó dé ó yí padà tàbí ẹ̀ tóun náà gbọ́ yé pé orin ọ̀dánù sẹ̀dá islam ṣùgbọ́n gbà tó àwọn olórin wọ̀nyí nígbà tí wọ́n pè é tí wọ́n ná owó fún tààrà ó tún yí padà ó sọ nǹkan míì pé kìí ṣe irú orin tiwọn orin tiwọn mẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọn bá máa lulu jìtá sí orin ẹ̀kọ́ bẹ́ẹ̀ nù tiwọn. kò sóyè ní tọ́ta kó pé ń nàlá mí náà ṣírí láyé kí màá náà ó wà tẹ́lẹ̀ náà àtakò ṣùgbọ́n kìí ṣàdídì o. èèyàn lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyẹn kọ́ ni tọ́lọ́mọba àlekọ́lá sọ fún wa yìí pé aṣọ́ara yẹtẹ́bí òun lọ́kọ̀ òun ṣe kò rí ìhun kùrá nìmọ́ ni ṣe kò rí ìhun kùrá nìmọ́ ni tọ́lọ́ ni gbogbo àwọn akọrin ẹnìkan ò máa tẹ̀lé wọn ẹnìkan ò máa kó wọn jẹ àyàfi àwọn akẹ́ni o àbí àlekọ̀ òun àwọn ẹni ègbé àwọn ni wọ́n máa tẹ̀lé wọn àwọn tí wọ́n ti sọnù torí ìdí eléyìí. ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá wa ó jẹ́ ká mọ̀ yí pé ní àwọn yẹn ṣáájú àwọn kan ń bẹ nínú wọn tó ṣe yí pé wọ́n fi ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tí ń bẹ lọ́wọ́ wọn nínú ìwé ọwọ́ wọn owó ayé gbàálẹ̀ lọ́wọ́ wọn owó ayé tí ó tán ò ní pẹ́ tán àbẹ́kápẹ́ tí ń gba a wọn tí kò jẹ́ kí wọ́n lè lò ń tí ń bẹ́ nú ẹ̀ wọ́n wá ń ti bẹ́ẹ̀ wọ́n ń sọ tó wù wọ́n jáde lẹ́nu eléyìí tó fẹ́ fọ́ wọn òun ni wọ́n ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá àlejò ọlábíjẹ́ ká mọ̀ yìí pé àṣé àwọn tọ́lọ́ wá sọ òdodo nínú wọn náà ó yẹ ká fi hàn irú àwọn èèyàn lọ́wọ́ bá àlejò ọláwá ń sọ fún wa nínú súrà táǹkà lọ́wọ́ yìí pé. àwọn èèyàn ẹ̀sán máa jẹ́ tiwọn lọ́dọ̀ ọlọ́wọ́n bá wọn ọlọ́run ọba wa ọba àlékè ọlátà ti ń sọ fúnra wa yìí ọlọ́run ọba náà ó yára púpọ̀ láti ṣèṣirò sẹ́ òǹkálukú aṣọ ilé ìnà fún wa lánàá a ti sọ ọ̀nà tọ́lọ́run ọba àlékè ọlá tí mò ń gbà ṣèṣirò sẹ́ ìṣèṣirò sẹ́ ọlọ́run yàtọ̀ sí tiwa yìí ó ti parí gbogbo ẹ̀ ó ti parí gbogbo ẹ̀ kí ló wí ní sátú ìsirá wọn ni kó lo ìsáni àlìsámúnáwò tọ́ ìrọ̀ òfin ònúkì. Kullu insanin alzamnahu ta'irahu ta'irahu alzamnahu ọlọ́ni gbogbo ọmọ ènìyàn kọ̀ọ̀kan alzamnahu ẹ̀rí tọ́ ìrọ̀ òbí ònúkì tọ́ ìrọ̀ níbẹ̀ yẹn òun náà ni níta lè pè ní ká sọ wípé gẹ́gẹ́ bíi fáìlì àbí ká sọ wípé kámẹ́rà cctv kámẹ́rà kátó dáhùn tó ṣe pé bó ti ń ṣe òun kàn rìkọ́dù ẹ̀ kalẹ̀ ní ti rìkọ́dù ẹ̀ kalẹ̀ ní rìkọ́dù ẹ̀ kalẹ̀. قل wànúkúrìjù láwù yàwó mẹ́lìkì yá mẹ́. tó bá kàdí jẹ́ wẹ̀rẹ̀ káwọn akàrẹ̀ yà mú jáde mọ́ ká lọ. ìgbà tó jáde lẹ́nu. <laughs> wọ́n ka péńtì ẹ̀ jáde ní oṣù wálé. ìgbà tó kàlù tó kàlù kọ́ ọ̀ma jáde lẹ́ẹ̀kan náà papọ̀. ìwé rẹ̀ ọmọ wa gbà ń jọ náà. ọ̀hún kàlù kọ́ ọmọ gbà tẹ̀ tó ọmọ bí lé lọ́wọ́ yóò máa jáde nígbà tí yóò máa fùfẹ́ láti ká lùkọ́ máa mú tiẹ̀ <laughs> Allah akbar wọ́n máa fún wọ́n máa wá sọ pé tọ́yá máa ka nǹkan ẹ̀ rìsọ́ọ̀tì ẹ̀rẹ́ rẹ̀ kí ló wá lé lẹ̀. ó yàtọ̀ tó fẹ́ fẹ́ à wọn ti ṣe calculation ṣe wá tán ìrọ̀ o calculation kẹ́ni gbogbo tó gbá yé ṣe yẹn sẹ́yìn fọ́yẹ́ kọjọ wá lójú pé eh, tábà wo calculation deposit tí ọ̀gá mi ò ṣe ẹni pé kèé ṣe jọ́ kátà fẹ́ gba rìsọ́ọ̀tì ni àwọn ti bẹ̀rẹ̀ sẹ́ àbẹ́ẹ̀kọ́ irú èmi ní sinmi ní experience yẹ dáadáa torí pé result àwọn ọmọ àti máa jáde sáánẹ́wì èmi ní sábà máa ṣe kí ti kò sí láti bí ọ̀sẹ̀ kan tí ìnífẹ́ kí mistake ọ wáyé kí ti kò sí ẹ̀tọ́ ní pàṣẹ́lẹ́jì tí ge ọ̀tọ̀ ní gbogbo ẹ̀ zero papọ̀ eléyìí ò lè lọ́dọ̀ àti percentage àti eh, communitive àti gbogbo ẹ̀ ọlọ́wọ́ lè pẹ́ láti ṣe gbogbo ẹ̀ papọ̀ ó ti ń wo iṣẹ́ bù rẹ ó ti wo ó ti pọ̀ iṣẹ́ eré rẹ ó ti wo ó ti pọ̀ ó ti wo pàṣẹ́tẹ́jì wo ló lè fi wà jẹ́nà pàṣẹ́tẹ́jì wo nìyàtọ̀ kọ́ lọ jẹ nínú náà láwọn tí ó wọ̀ náà kọ́ náà Ikra. Ikra kida. Ani ọmọ nǹkan nǹkan ẹ, máa kà á. Bàbá jìnnà ń sì bàlẹ̀ yọ Allahu akbar. Jẹ́mọ̀ ẹ̀já mọ̀ gbọ́ fa àwọn táwa náà kódà tá a bá lóyìnbó ńlé wọn náà máa pọ́n gbìyànjú ọmọ kábí sẹ ọmọ kábí àyà méjì méjì lójúmọ́ kọ́ ọmọ kà tún ẹ fúnra ẹ ọmọ rí àwọn nǹkan tó ẹ pé ọmọ pò wọn náà ti di bẹ̀rẹ̀ lọ pé eh, ṣé bó ṣe rí lélẹ́yìn kò fún lòun wàhálà rárá má rò pé àbíjọ náà pé ah, ọlọ́run wọn ṣiṣẹ́ ń jọ yẹn o kò fún lòun wàhálà ó ti parí iṣẹ́ kalẹ̀ kò ti parí ẹ̀ kì í ṣe pé hmm, ọ̀sẹ̀ máa rò pé nǹkan ṣẹ̀ṣẹ̀ má dààmú torí pé ó ti gbé e tì ọ́ ما يلبث من قول إلا لديه رقيب عتيد gbólóhùn kan báyìí ò ní jáde lẹ́nu rẹ̀ nú ọ̀rọ̀ àwọn tí ń kọ́lẹ̀ ti wà kò sì síṣẹ́ kan náà tí ó jáde lọ́wọ́ rẹ̀ tó ṣe òun tí ń kọ́lẹ̀ ti wà ọkàn àtijọ́ náà ikọ́ra kìtà bákà ni <laughs> kàwé ẹ̀ rìsọ́ọ̀tì ẹ̀wọ́n náà gbà ẹ̀yà àwọn ọ̀lọ́kà wọ́n lò tìmọ̀tò ọ̀fíìsì ọlọ́wọ́ bá nìkan lábẹ́ ní inna Allaha sari'ul hisab. inna Allaha sari'ul hisab. ìṣèṣirò sẹ́wọ̀n ọlọ́wọ́n bá ká fún kálukú ní rìsọ́ọ̀tì sẹ́ẹ̀ ọjà pọ̀ lọ́dọ̀ wọn ọlọ́wọ́n bá ṣùgbọ́n bá ti lọ yá yìí náà jẹ̀mọ́ kọ́lọ́wọ́n tó dájọ́ ibẹ̀ yẹn ni wàhálà ó ti kọ́kọ́ bá ẹlòmíì kèsè bá ti dájọ́ ọlọ́run kàfẹ́ fi sọlá sẹ́wọ̀n yìí pé àwọn ẹ̀sìpírẹ́ǹsì eléyìí ẹni tó bá ti lọ sí báǹkì rí láwọn àsìkò kan tí cloud mọ́ pọ̀ ní báǹkì yẹn tó ti tò tó ń wá pa ọ́ àbí àsìkò wà tán ni wọ́n ń ṣe NIN tó lọ tòtòtòtò tó rí iṣẹ́ bọ̀rọ̀ tó ń pa ọ́ ẹ̀sìpírẹ́ǹsì kan nìyẹn ìyẹn kéré o kọ́ wá wò bẹ́ẹ̀ téèyàn wá wà ń bẹ́ẹ̀ níjọ́ tó ṣe é pé oòrùn táwọn wò ti ń ta wá láàyè tí wọ́n ti fi nǹkan dí ẹ̀yìn ló tún kọ sí wa ó tún jìnnà bí sámẹ́lẹ̀ kẹta àbí nǹkan wọn lọ́wọ́ àti wa níjọ́ táwa ń sọ yìí yóò tiẹ̀ kó mẹ́ sámà alákọ̀ọ́kọ́ gan yóò kù dèdè máìlì kan sí wa wọ́n tún wá yọ ọdún wọn fi di ojú ló tún wá kọ sí wa kọ́ wa wo bí ó ṣe rí kò wo bí bí ọpọlọ ti máa sọ tí ìbáyẹ ìjọ yẹn kò sí kú mọ́ kò sí kú mọ́ ni bí kú bá tó wà ní òrùn yẹn tó ń tí ó máa yọ kálukú bí kíni bí ò rí pé ọkàn yọ ọkàn yọ kọ́ parẹ́ bí ẹ̀ ṣùgbọ́n kò sí kú mọ́ ọkàn máa jẹ ìrora yẹn náà ní ìrora bẹ̀ lẹ́ni tí ó bá wà nínú ìrora lànàbí ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àdíìsì fún wa púpọ̀ bá tẹ̀lé bọ́m̀bì ọ̀kan wọn náà sátábẹ́ ọ̀kan wọn náà dìkan mú nínú àwọn sẹ́ka tí ó jẹ́ pé gbọ́n ọ̀rọ̀ nù fún ọ anábì sọ àwọn ṣẹ́ táwọn náà lè ṣe tẹ̀pẹ́ tí wọn náà bá ti ríbi lápálá síbi ọ̀kan bẹ́ẹ̀ ọjọ́ òun rọrùn fún wọn. lórúkọ́lọ́ ọba àlejòlá kí ló wí nípa jọ́hún òní yàwó mọ̀ ní àfíìr alàlìkà àfíìrìn gọ́ìrù yẹfíìr. ọjọ́ wo burú fún gbogbo ẹni tó bá yà láì nígbàgbọ́ sọ́jọ́ náà kò lè rọrùn fún ọjọ́ wo lè rọrùn fún gbogbo ẹni tó bá ti yà láì nígbàgbọ́ sọ́jọ́ náà. torí pé ìtumọ̀ ẹni tí ó yà láì nígbàgbọ́ sọ́jọ́ náà wọn lẹni tí ó pìpì àdé ọjọ́ o iṣẹ́ wo ni wọn náà ń ṣe kalẹ̀ lọ́jọ́ náà tí wọn náà ti ń ká àwọn akẹ́kọ̀ọ́ sọ rí pé ọlọ́run dákun jọjọ́ yìí kọjọ́ yìí ó lè rọrùn fún mi gbogbo tí jẹ́ kọjọ́ àwọn rọrùn fún wa òun náà ni ká mójútó ọ̀ràn ọlọ́run òun náà ni ká mójútó ọ̀ràn ọlọ́run ká má jẹ́ kó jọ ẹ́ lójú má rò wípé àbí jọ́nà iṣẹ́ náà ìṣirò jọ́nà ó wá ọlọ́run rárá kò lé lọ́dọ̀ èmi ọlọ́run ọ̀dọ̀ tí yín làkáǹtì lè ti dàrú kìí dàrú lọ́dọ̀ èmi ọlọ́run ọba torí pé nǹkan ń kọ́ lẹ̀ àwọn tó ṣe yí pé wọ́n yára ó kọ̀ǹpútà lọ bí wọ́n bá sì kọ̀ nǹkan ọpọlọ tí wọ́n mú kọjá kápẹ́ wọ́n gbàgbé nǹkan ọwọ́ tí wọ́n wá nì yẹ́dún yẹ́dún ọwọ́ kan ni tó yẹ pé ó straight kèé sí nǹkan kọ ẹ̀rí ọ̀dọ́ tí o yẹ́dùn lè káàtì àmà ọ̀dọ́ tí wà àwa eléyìí sì sọ̀rọ̀ àwọn màláíkà èsì ìròyìn àwọn màláíkà. yàtò lè káàtì ẹ̀mẹ̀ àwọn làwọn máa sọ pé ọwọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan afọ́jú ni torí pé máa fẹ́ sí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló tó ń gbà mí ọ̀tọ̀ ni tó pè lẹ́nu ọ̀tọ̀ ni tó kọ́ lẹ̀ ọjọ́ ìlú ti ṣẹlẹ̀ sí wọn náà rí ní ìsáàmù bí kọ́ ọbẹ̀ kọ́ ṣìn kọ́ ọkọ̀ sìn kọ́ ọmọ náà ti fọmọ sí lókè àmẹ́ ah, ọ̀rọ̀ kó sì ní tùmọ̀ mí àbẹ́rẹ́ tùmọ̀ mí ni ó lè já má kẹ́kù ó lè dàtúmọ̀ ọ̀rọ̀ tọ́hún bá bọ̀ rù ṣé bá ara ń ta láwọn àwọn ará àbí ṣe náà nìyẹn ibi tọ́ lọ́mọ kájá ọmọ kó mẹ́ yọ dàtúmọ̀ ọ̀rọ̀ rú nísìn mọ́ wọn lọ́wọ́. àwa la nìyẹn àwa ni yàtọ̀ lè ká tìrì àmẹ́ àwa la fẹ́ kọ fífítì fọ́ọ̀mù tó gba fífítì tá a kọ ìṣírò fáìf dàdí má kẹ́kù àbẹ́yìn tó sì gba ìṣírò fáìf tá a fi kọ fífítì fún tá a ṣe mistake tọmọ náà wọn apẹ àmọ́ paasi kẹ ó sì mọ̀ pé wọn paasi o ọmọ ìpọ́gà ti mistake ni kéde pọ́gà náà ti kan lẹ́bùn ọ̀dọ́ kan ọ̀gá ṣe mistake ni ọkọ̀ ó dẹ̀rọ gbogbo ẹ̀ papọ̀ ọmọ bá padà paasi ọmọ bá ọ̀gá gbàgbé náà ni àwọn ti bí onírú ṣe mírú mistake yẹn àwọn mistake bẹ́ẹ̀. torí ìdí eléyìí tọ́lọ́wọ́ bá lè tọ́lá bí ròyìn ara rẹ̀ pé inna Allah sari'ul hisab. inna Allah sari'ul hisab. gbogbo èyí tọ́lọ́wọ́ bá lè kí ọlá ń wí yìí ó yẹ ká bí bẹ̀rù ọlọ́wọ́n bá mọ̀ ní ọmọ yẹ ká bí páyà ọlọ́wọ́n bá mọ̀ ní wípé ọlọ́run tó ní òun yára láti tètè rọ́ṣẹ́ àwọn tó sì ń kọsẹ̀ wálẹ̀ wọn lè ṣe mistake ọwọ́ yẹn wa náà ọsọ akwụkwọ pé bí tí kí sí ma ó jìnà sí jìnà sí bí tí ìwù kó kéré ma torí pé wọn ò ní bójú kọ́ka kéré ká má kọ́lẹ̀ gbogbo fún wa gbogbo àwọn sì fi hàn wá báyìí torí ìdí eléyìí ọlọ́wọ́ bá parí súrà yìí pẹ̀lú eléyìí tí ń kálukú wa ká ọlọ́ni yá ayọ̀ lẹ́bí náà mẹ́nu. ayọ̀ lẹ́bí náà mẹ́nu ìsbìrú àgbàbìrú àràbìjú àtàkùnlọ́ àtàkùnlọ́ àlàkùn ọlọ́run ọba aláà ó ní mo pẹ̀yìn tẹ́ lódodo gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ tó pé nínú èmi ọlọ́run ọba tí mo dá yín. tọ́ba rí bẹ́ẹ̀ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù sẹ́ ẹ lámùmára ẹ nítẹ̀mára ẹ ṣe sùúrù alátakàlífì ṣẹ̀ríà lórí àwọn òfin ọlọ́run tá a gbélé yín lórí ẹ ṣe sùúrù lórí ẹ̀. ẹ̀rí pé ọlọ́run ọba àlejò ọlá kí lóun náà sọ fún wa tọ́ba sọ lọ tọ́ba sọ bọ̀ àní bìmá sọ̀bárùkún ẹ̀rí náà sọ̀rọ̀ àkàtúntì bì òní àsàn yín lẹ́sàn bìmá sọ̀bárùkún pẹ̀lú pẹ́sẹ̀ sùúrù ni o torí pé àwọn nǹkan yẹn ó ṣòro mú mára. ọlá ọlọ́run kọ́ máa jẹ́ tiyín lónìí látara àmúmára sùúrù tẹ̀sẹ̀ lórí àwọn ta ní kẹsẹ̀ láyé tẹ gbájúmọ̀ tẹ̀sẹ̀ láwọn àsìkò tó níyín lára tí ò rọrùn láti jẹ. Sàlámù ní aléìkùn. Ọlá ọlọ́run ìṣọ́lọ́run kọ́ máa jẹ́ tiyín pẹ̀lú àmúmára tẹ múmára lórí nǹkan ta ni ẹ má débẹ̀ tó sì ń fà sí ọkàn yín gbà náà tẹ́fẹ́ ṣe. ọlọ́run tún sọ mí náà níbòmí. ó tún sọ mí níbòmí pípé ní a máa pé ẹ̀san tẹ̀yìn fún yín pẹ̀lú dédé sùúrù tẹ́sẹ̀ ni ẹ̀rí ẹ̀jàdá ọ̀rùn bí máa tọ́bàrú jẹ́ súrátòlù ìsáni kọ́ yẹn ọlọ́ni ẹ̀san yín á pè fún yín lódidi ẹ pa ẹ̀san eléyìí tó pé ẹ̀san yìí ń tẹ́ fi lẹ́tọ̀ọ́ sí pẹ̀lú sùúrù tẹ́sẹ̀ ni o torí pé tí ẹ bá ti sùúrù àwọn ẹ̀rọ̀mọ̀tọ́ là ń gbà lọ́wọ́ yìí ebi yẹn sọmọ ebi yẹn sọmọ o tí ọba sáwẹ̀ níbi tọ́lọ̀ ń kẹ́ ẹlòmíì dé lẹ́nu gbà sílẹ̀ máyì oúnjẹ rẹ ti gbọdọ̀ pé ẹ̀mẹ́ta lẹ́nu gbà sílẹ̀ máyì oúnjẹ rẹ ti pé ẹ̀mẹ́ta èyí máa wọn sábà jẹ pé oúnjẹ rẹ ti pé ẹ̀mẹ́ta lẹ́nu gbà sílẹ̀ máyì ó lè má jẹ bá kùtù bí wọ́n ti má jẹ bá kùtù torí wọn ò ní jẹ ẹ̀bà pẹ́rẹ́gì kan tí wọ́n máa ń jẹ wọn ò ní jẹ ẹ̀bà kóńgò kan tí wọ́n jẹ yun rárá wọn ò ní jẹ yun ọba kọjí làárọ̀ ó lè jẹ́ sí wípé yóò kọ́kọ́ mu ògì díẹ̀ níwọ̀nba àbí kó sèrè amutí díẹ̀ níwọ̀nba kódà ẹlòmíì máa jẹun kó tó lọ kí sọlá ti sọgbó yóò kọ́kọ́ ra jẹ ní fẹ́rẹ́fẹ́ bí wàtá jẹ sàwùrù yẹn bẹ́ẹ̀ ni ó ra ti kọ́kọ́ jẹ ní fẹ́rẹ́fẹ́ tọ́bọ̀ wá di bí ọwọ́ aago mẹ́wàá yóò ṣẹ̀ṣẹ̀ wá jẹ bẹ́ẹ̀ aláìsí àfọ̀njẹ̀ kan tó pàtí ó tóbi tó bí ọwọ́ aago kan sí aago méjìlá oúnjẹ méjì tó rẹ́dì fún àbí ó tẹ̀ wá pẹ́ sí aago méjì kọjá mi bí sì ti máa jẹ́ nù ìwọ di gbogbo ẹ̀ aago mẹ́wàá náà ni tọ́wọ́ àjẹ́ bàbí kóńgù kan ìyókù tó dalẹ̀ tòsí gidi kan tó jẹ́ o ọwọ́ ló ń sìkì ó ṣe ní sìkì ìgbà tó jẹ ọjẹ gan-an kù èyí sara lóore nìyí. bí ti wù kọ́ ọmọ gbogbo eléyìí tó fi jẹ̀bá kóńgò kan náà tó bá jẹ díẹ̀ níwọ̀n bá bọ́ jẹ gàrí agolo